náírà pé kọ́ má tọ́jú ọmọ ó ti kọjá o pé mo bímọ mi níṣẹ́ lọ́wọ́ ni ìwọ tó ń bímọ obi alákọ̀ọ́kọ́ obi ẹlẹ́kẹ̀ títí lórí lórí mẹ́fà mi ò fi ọlọ́kadà mi ń bí ọmọ mẹ́jọ adẹ̀sọ́pọ̀ kadà èmi àti ẹ̀ tó fẹ́ ọmọ mẹ́jọ tó lọ fẹ́ yàwó mi kò tọ́jú wọn torí pé kí ni wọ́n ti fi ìgbéyàwó wọn tí gbogbo yẹn ti kọjá kò sí irúṣẹ́ tó bá àlè pàápàá tó ti jẹ́ èèyàn tó ti lọ́wọ́ tó ti lẹ́sẹ̀ a máa ń fọ̀ sí wọn ni ẹ lọ ṣiṣẹ́ ẹ dẹ̀ máa mọ́nítọ̀ wọn sọ pé kò sí owó lọ́wọ́ mi yẹn ẹ̀rà yẹn ti lọ ìgbà yẹn ti kọjá ọkùnrin tó bá lè fún yàn ó ní láti bímọ ó sì yẹ kó rẹ́dì láti tọ́jú amòfin jùmọ̀kẹ́ ọláoyè òun ṣiṣẹ́ ní iléeṣẹ́ national human rights commission iléeṣẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lábẹ́ òfin èmi sì ni ọ̀gá wọn ní kwara state àwọn ọkùnrin tí ò rẹ́dì àti tọ́jú ọmọ ó pọ̀ àti pé ọkùnrin tó máa ń lu ìyàwó tó fà á ni pé majority of our cases ó mọ́ fi sọ pé pandemic mi mọ̀ nǹkan tó yẹ kí mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ yẹn pé ó pilẹ̀ nípínlẹ̀ Kwara ní ìsìnkú táwọn obìnrin bá ti wá ẹ̀yin náà mọ bí gbogbo Kwara ibi ní Nàìjíríà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò sanwó iléèwé ọmọ mọ́ ọkọ ní ò tiẹ̀ fún ọmọ lóúnjẹ ọkọ á bímọ márùn-ún á dẹ̀ jẹ́ á ní three thousand péré lòun ní láti fúnyàwó láti jẹun fóṣù kan but pẹ̀lú agbára tí commission ní àkíngbà fún wọn wọ́n á pe ẹbí wa wọ́n á pe ara wa wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀tọ́ níwọ̀nba tá a mọ̀ ṣùgbọ́n a máa ń rí i pé obìnrin ló ń di ẹrù yìí láyé àtijọ́ bá ṣe bá ní nísìnyí náà bá tún ṣe bá ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé òun fúnra rẹ̀ ló ń tọ́jú àwọn ọmọ àwọn ọkùnrin kó ṣe gbogbo ọkùnrin o àwọn ọkùnrin nísìn wọn fẹ́ ṣe ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí olè lórí àwọn ọmọ a ní oríṣiríṣi òfin tá a bá ti kọ́kọ́ commission ní a máa ń sọ fún wọn a máa kọ́kọ́ jò pé wọ́n jókòó láti sọ̀rọ̀ fún wọn kí n tó yẹ kán ṣe kí n tó fi lábẹ́ títọ́ ọlọ́run pàápàá bó ṣe yẹ kán ṣe most of the time àwọn kan wà sí ẹ̀pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń gbà tí wọ́n dẹ̀ lókè tó àwọn àtẹpámọ́ṣẹ́ gbogbo nǹkan tí commission bá ti ní káwọn ṣe lórí àwọn àwọn á bẹ̀rẹ̀ láti ṣe lẹ́yìn ìgbà yẹn tún lè wá pè wọ́n lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta láti máa sọ bí wọ́n á ṣe ṣe ìmí ìgbà míì eye tó bá fẹ́ sọ fún ìyàwó máa sọ sínú àkáǹtì ẹ̀ kó lè ní evidence bọ̀ àwọn kọ̀ọ̀kan máa ń wà tí ẹ̀kọ́ máa ń sọ pé àwọn ò ní àwọn òbí yẹn àwọn yẹn la máa ń gbé lọ sí ẹjọ́ àbí tá a máa ń rìn fásitì ministry of justice àbí tá a máa ń rìn fásitì civil defence tó o bá ṣe máa ń ṣe nìyẹn. a kì í gbowó o ilé iṣẹ́ tó gbé wa sílẹ̀ ọ̀fẹ́ ni ọ̀fẹ́ nígbàlà gbogbo ẹni tó bá wà ọdún kẹrin tí mo ti wà commission because wọ́n máa ń sẹ̀dọ̀ owó tiwa láti olú iléeṣẹ́ wa láti Àbújá láti fi ṣe kódà kó ṣe pé investigation dé káyà máa àgbowó epo àgbowó àgbà anything ti ẹni pé kó má ti mọ̀ pé wọ́n ti fẹ́ fìyàn jẹ ṣe é ṣáàtì wá sí commission ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni àjọṣe wa dán mọ́ránmọ́rán ó dùn ó sì dán mọ́ránmọ́rán pẹ̀lú ọlọ́pàá ni pẹ̀lú civil defence ni pẹ̀lú DSS pàápàá ó dùn ó dán mọ́ránmọ́rán so a ní àjọṣepọ̀ wa ó dùn ó pọ̀ ẹ ti ó dà pé àwọn kan náà ti fi mí lẹ́ẹ̀kan mi ò lè sọ pé àwọn tó pa ọmọ tèmi pọ̀ gbogbo kéèsì láti gbà lórí ẹ̀sùn ìfìyàjọmọ ènìyàn báyìí ní Kwara ó ti ju about two thousand people. láàrin láàrin ọdún yìí sí láàrin January olùbàdàn iṣẹ́ tí mo kọ́kọ́ ní fún àwọn tó ń tẹ̀ tọwọ́ mọ́lẹ̀ ni pé tó má ti jù Kwara ti yàtọ̀ sí ti Kwara yẹ jọ̀hún ọ̀pọ̀lọpọ̀ kan ní ìjọba Kwara pàápàá ti gbé sílẹ̀ ọjọ́ ìjọba federal ní ti tèmi ṣùgbọ́n obìnrin tó yẹ pọ́pọ́ fún àkàndéédé lé síta tí ò ní rí bí sùn sí ibi tó lè sùn wà nísìnyí síjọba Kwara bóyá wọ́n rèèfù ọmọ ni tí wọ́n máa wá owó láti ṣe ìtọ́jú pé báwo nìkan ẹ̀ General Hospital eh, sexual Assault Referral Center wà ní General Hospital tow line wọn free line ni tẹ bá ti pè wọn wá ní kẹ máa gbé àwọn ẹ̀kọ́ tí wọ́n fi sáré kọ́kọ́ tọ́jú wọn náà kó tó di fẹ́jọ́ lọ sí court gbogbo ẹni tó má ti fi ẹ̀tọ́ ẹ̀dùn tó má ti jù kó máa bọ̀ sí National Human Rights Commission èyí tó bá yẹ pé ká rìfà sí àwọn other eh, agency a tún máa rìfà ẹ̀ so kò ń ṣe pé National Human Rights Commission nìkan a ní gbogbo ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ìjọba tó wà ní Kwara State ẹ eh, ẹ rà pé kọ́ má tọ́jú ọmọ ó ti kọjá o pé mo bímọ mi níṣẹ́ lọ́wọ́ ni ìwọ tó ń bímọ òbí alákọ̀ọ́kọ́ òbí ẹlẹ́kẹ̀ẹ́ títí lórí lórí mẹ́fà mi ò fi ọlọ́kadà bí n bí ọmọ mẹ́jọ adẹ̀sọ́pọ̀ kadà èmi àti ẹ̀tún fẹ́ ọmọ mẹ́jọ tó lọ fẹ́ yàwó mi kò tọ́jú wọn torí pé kí wọ́n ti fi ìgbéyàwó wọn gbogbo yẹn ti kọjá kò sí irúṣẹ́ tó bá àlè pàápàá tó ti jẹ́ èèyàn tó ti lọ́wọ́ tó ti lẹ́sẹ̀ a máa ń fọ̀ sí wọn ni ẹ lọ ṣiṣẹ́ a dẹ̀ máa mọ́nítọ̀ wọn sọ pé kò sí owó lọ́wọ́ mi yẹn ẹ̀rà yẹn ti lọ ìgbà yẹn ti kọjá ọkùnrin tó bá lè fún yàn lóyún láti bímọ ó sì yẹ kó rẹ́dì láti tọ́jú ọ